ọjọ́ rẹ̀ bí àná dàgbò òmìnira 1960 nígbà yẹn things easy gẹ́gẹ́ bọ́n ṣe rí arúgbó tó mi lọ lòdùnú bá ti gbó òmìnira òmìnira ìdí ìdàbí ẹ̀wọ̀n náírà. pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ dáná ní ìfọ̀pá ẹni bá tàgbà kó lọ́mọ ọ̀fẹ́. ìwọ tó o bá ta kó o tètè lọ mọ bẹ̀ kó o tètè lọ ibi tó o ta sí kó o lè òbí o lè ṣàtúnṣe ṣé bí ẹ kú ilé báyìí là ń kára lé ẹ káàbọ̀ gangan báyìí là ń kérò ọ̀nà ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa lógbàlógbà ìgbà tó ń gbà ni ó ń padà bọ̀ wá gbà ni ẹ fọkànbalẹ̀ kó o ṣe ṣe kí ni kó o stay kó o ṣe jẹ́jẹ́ ọmọ ìyá mi ẹ káàbọ̀ sórí ìkànnì yín ìkànnì wa rédíò afẹ́fẹ́ àyíndí fm five oh four dot one òṣùpá òrùra àárín ìràwọ̀ ṣé wọ́n ní pé ẹgbẹ̀gbẹ̀rún ra òkè mọ́lẹ̀ tó ṣùpá àṣẹ elédùnmarè ni orúkọ tèmi ò yí padà èmi gangan láwakọ̀ yín ti àṣálẹ̀ Abraham Ògúnlẹ̀yẹ Àyìndé ọmọ onílé òkìtì nílùú Ìbàdàn májàmájà tó kára wájú lẹ́rú ọmọ àrẹ̀sà òun gangan ló ń kíyìn mú kíyìn pé ẹ̀ka àlẹ́ ẹ kú ọ̀fọ́mọnìyàn ṣe ẹ kú àforítì ìlú yìí akúpadà gbè wá lábẹ́ bó tilẹ̀ ò kórí àwa náà rí tiwa ṣe gbogbo ẹni tó ti ṣe lọ látọjú ajé mú kíyìn mú ní pé ẹ ní ṣiṣẹ́ ṣe ẹ ní ṣiṣẹ́ oníṣẹ́ ẹ ní ṣiṣẹ́ gbà eré lóbìnrin jẹ lábọ́ ọjà ṣàmì kó gbé tó àmì mi a ó padà jèrè náà ni ẹ àtúntìdé láṣàlẹ̀ nice àti àṣà ló wọlé pẹ̀tẹ́pẹ̀tẹ́ òun ni ọ̀rọ̀ tá a fẹ́ sọ ní alẹ́ ṣùgbọ́n ṣáà ti sọpá koríko wà fún òmìnira náà ni òmìnira là ń ṣe ẹ̀ǹfẹ́dẹ̀ sọ ọ̀rọ̀ tèmi nípa òmìnira pé <laughs> ah, nàìjíríà <laughs> a ti jẹ kàlákan o kàlákan la ti ṣùgbọ́n mò bọ̀ ná. ẹ̀jẹ̀ kan wọlé tán gbogbo ẹ̀jẹ̀ tán jẹ́ láwọ̀ kẹ́ṣẹ́ tó bá tún ṣe wẹ́rẹ́ lásìkò kò wọ́n ní kọ́dọ̀ tó lọ bẹ̀rẹ̀ wọ́n á ṣẹ̀nu mẹ́rẹ́ kàlùkàlù gbé nǹkan mi ṣẹ̀nu wúyẹ́ wúyẹ́ làbí tún ti wọlé ta ló dìbò fún pàṣọ tàbí iná yálé ọ̀bẹ lórí àjà fún ọ̀dọ́ ẹ̀ lọ tún ra mú ẹ má jọ pàpọ̀ ní funfun. gbogbo ẹ̀yin ọ̀dọ́ wọn ní kán má jẹ́ kán pe àgbọ̀n ní funfun fún wa kí la fẹ́ ṣe sọ̀rọ̀ tó wà nílẹ̀ torí nàìjíríà ti dojúrú ó ti polú kúrúmuṣu má jẹ́ ń parọ́ tán ẹ̀ pàdé mi sórí iṣẹ́ ló máa ń fà tó jẹ́ pé gbogbo àwọn minor minor things tó yẹ kẹ́dà ṣe láyè á máa dàbí ogun ìdílé torí ìṣẹ́ wà ní ilẹ̀ ebi ń pa àwọn ènìyàn ìdẹ ìyà dẹ̀ ń jẹ àwọn ènìyàn kan tó wá bí mi nú ni pé kí ni àbùrọ̀sọ pápí independence kí ló wá pì nípa independence yìí ìwọ tó o post yẹ kí ló wá pì nípa independence yìí àtijọ́ tó ń ti bí ẹ nàìjíríà máa da nàìjíríà máa da tí àwọn tó bá jẹ́ àwọn bàbá wa tó máa yẹ sọ pé à nàìjíríà dẹ̀ da láyé ìgbà ti wa ṣé kò ṣe pé láyé ìgbà táwọn náà bá bí ọmọ àmà sọgà nàìjíríà dẹ̀ da láyé ìgbà ti wa pẹ̀lú bó ṣe burú tó yìí. ẹ eh, nígà mind your mind your speech nígà mind, mind, your words òun kọ happy independence kí ló kí ló happy nípa independence jọ ṣàlàyé fún mi kí ló happy nípa ẹ kọ́sà gángan la máa ń ṣe wa ìgbà tí a ti bí independence pọ̀ káàkiri tó ní kálukú ń design tiẹ̀ a máa ń jẹ́ káwọn tó wà níta a máa ń jẹ́ káwọn gọ́ọ̀mẹ̀ntì náà máa rò pé ó tiẹ̀ sì dẹ̀ wá lọ́rùn a máa ń ṣe bí ìgbà pé a ti ní tán a máa ń ṣe bí ìgbà pa jù báyìí náà lọ wèrè wo ló ń pe yìnyín ní giant of Africa tẹ́yìn kan ń pera yín bẹ́ẹ̀ at this point in time ló jẹ́ ká understand pé there's so many mo ń sọ fún ọ̀rẹ́ mi kan jọ pé gbogbo ẹ̀kọ́ kọ́ lóògùn ìtorí ẹ̀ nílé ìjọsìn jẹ́ ń pọ̀ kiri àwọn èèyàn ti sọ chọ́ọ̀chì àti mosque di business because ebi ń pa àwọn èèyàn ebi ń pa àwọn ìtàn bá dẹ̀ lọ bible school nísìnyí wọ́n ti gbé wọ́n ti di pastor nìyẹn iṣẹ́ tó ò rí gbogbo àwọn small iṣẹ́ tó ò rí ṣe problem ẹ̀ ni ayé àtijọ́ ní ọmọ tí ò bá kàwé ó jẹ́ kó kọ́ṣẹ́ ni nísìnyí àwọn èèyàn kàwé àwọn èèyàn ò kàwé nìkan mọ́ wọ́n tún kọ́ṣẹ́ wọ́n tún kàwé still wọn ò rí kọ́ṣe kan because entrepreneur tó ń sọ yìí náà ó ti ó ti ẹni tiẹ̀ sùn ọ̀pọ̀lọpọ̀ ta ni ò tí gbé rí ta attempt kan rí arúgbó làwọn èèyàn ti fi ń kọ́ṣẹ́ fi ń kàwé ìwé four years àkà fún five years iṣẹ́ two years àkà fún seven years at the end of the day no, nothing to show for it tọ́ba adé church ní pastor ní kọ́mú gbá kọ́mú báwo náà ṣe ní filẹ̀ because kamax sọ́ngbà kan ó ní religious opium of the masses ẹ̀sìn nìkan ni gbẹ́kẹ̀lé àwọn èèyàn ibẹ̀ nìkan náà ti ní ìrètí báwo náà ṣe ní kú sí church báwo náà ṣe ní kú sí mosque nítorí pé ibẹ̀ nìkan náà ti ń gbọ́rọ̀ tùnú ibẹ̀ nìkan ni ìgbàgbọ́ ti múnádókè pé ẹnìkan wà tó lè tún àwọn nínú táwọn ò tiẹ̀ fojú rí ṣé nàìjíríà la bá jókòó ni at the end of the day gbogbo everybody is mad everybody is mad twenty fifteen gbà yẹn mi náà rò pé buhari máa solve solution wọ́n tẹ̀ tún show picture kan pé wọ́n fi ta sachet kan ló fi ń mu pé ah kò ń ṣe alájẹdànù ó máa very policy man ó máa ṣe pé ó máa ah búbù gbé aláǹdíkàbù ọ̀ọ́kù ni búbù ọ̀ọ́kù ni cause at the end of the day situation of things ó ń worse day by day day by day tó máa ní kó gbé fún àwọn ọmọdé nísìnyí náà ṣé àwọn ọmọdé tíyà ti jẹ tí òṣì ti mú àwọn náà fẹ́ kó gbé síbẹ̀ owó ọmọdé nìsín ló ti ń ṣe yahoo ọmọ ṣe ẹ̀sùn àkọ́tí ní millions lákàntì because everybody ti grow up nínú iṣẹ́ yẹn mentality corruption yẹn ó ti ó lè jíjà yẹn ti wà nù everybody ká bá dẹ̀ mú ká wí nìsín ìyẹn ají one thousand ẹlòmíì ají rice ají bread ẹ̀ máa sọ táyà sí ẹ̀ dẹ̀ máa pa àwọn tó jó lè gan tó yẹ pé wọ́n ń jí owó wa kó gan tó yẹ pé ẹ̀ ń rí gan ẹ̀ ń kan sára sí wọn náà ni ẹlòmíì chairman àdúgbò ẹ̀ lásán lásán báyìí ẹ̀ ń dá gbogbo ọdẹ dá gbogbo development kò lè ládùúgbò yín ordinary ẹ̀ ń sọ pé government government government government president governor ordinary chairman àdúgbò yín ẹ̀ mélòó gangan ni wọ́n lọ confront chairman àdúgbò yín pé owó tàǹdà kò yọ kí lẹ̀ ń ṣe sí ẹ̀ mélòó gan ló bá wọn jà sí tó bá yẹ máa ní pé nàìjíríà máa dà ṣọ́lọ́run ló máa sọ̀kalẹ̀ ni ó ní bíbélì gan sọ pé ọwọ́ tí ò bá ṣe kò gbúdọ̀ jẹ́ onílàálá yín lẹ́tì máa jẹ lẹ́tì máa mu kí gangan ni làálàá wa ìgbàgbọ́ láìsí iṣẹ́ òkú ni àdé sẹ́yìn náà kò sẹ́ni tó fẹ́ kú torí sars ń pẹ́ everybody ọmọ ilé tó kọ gógó nípa sars ni so everybody máa jàmá sáàlì everybody ń ṣe ah lè blame ara wa because tó máa tún gbà àwọn youth ẹ̀ síbẹ̀ gan <laughs> ó tún máa burú jù báyìí lọ cause mentality yẹn ti wà lẹ́rú so máa pé renovation àbí eh, revolution tí revolution bá máa ṣe Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ ní láti kú àwọn kan ò lè wà Nàìjíríà àwọn kan wíwà láyé wọn Nàìjíríà ò lè tòrò wà látàláì because kò lè dàrú lọ́dọ̀ wọn wọ́n mọ̀ kó tó bá dàrú á padà sí mọ́ àwọn lórí ni so tí revolution máa take place Nàìjíríà àwọn kan ní láti kú kàlá yẹn oníkálukú ó mọ̀ jẹ́lẹ̀ ọ̀kọ̀ọ̀kan ni ṣùgbọ́n nísìnyí mo wá wò wípé ah this twenty twenty oṣù kọ ọdún mẹ́ta ah kádẹ́mù káwé ní Buhari sọ̀rọ̀ kan ní pé búbù ó sọ̀rọ̀ kan wípé eh, ní Saudi o kò jẹ́ kí epo wọn wọ́n ó ó ó kéré sí tọ̀dọ̀ wa ń bí pé kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ bó jẹ́ kí epo wọ́n lọ́dọ̀ tí wàá ju ṣó táwọn kan gbà lé owó oṣù pé minimum wage ó lè compare pẹ̀lú tiwa búùbù owó epo owó iná tó o bá dá padà tó ṣe wà wàláì kàlà méjì ló jẹ́ nítorí rẹ̀ ọ̀ọ́kù ni ọ̀ọ́kù mind your speech you don't mind your words niga. kàlà kàlà méjì ló ibi tẹ́mi dẹ̀ lè ní voice tèmi tèmi tèmi lẹ́yìn díẹ̀ òun ni mo ti ń sọ fáyín ara ilékẹ́yìn náà gbọ́ cause country yìí kò sí kọ́tà lè ṣe sí ṣùgbọ́n kí n tó máa torí mi ò ní mọ̀tì láti sọ kí lè kí lè ṣẹ̀lẹ̀ ìjà tẹ́ mọ̀ pé iná ò dáa owó epo ti wọ́n ètí tí ò dáa gbogbo ò dáa ordinary chairman àdúgbò gan ó ń gbé àwọn aráàlú náírà camp owó ọdẹ ẹ̀ẹ́rà lọ́dẹ owó development wọn ò develop kankan ládùúgbò yín councillor gan ẹ̀ lè kojú ẹ̀ mélòó mélòó ti gọ́vnà mélòó mélòó ti president mélòó mélòó ni àwọn senator tẹ́ẹ̀tì ẹ̀ tẹ́ẹ̀tì ẹ̀ lè fojú rí wọn bí aláàárín ọdún mẹ́yìn ẹ̀ lè rí wọn tí kánsẹ́lọ̀ àdúgbò yín àbí chairman àdúgbò yín kan tẹ́ẹ̀ bá lè rí tẹ́ pé ó lọ ń gbé bòmí ó lọ ń gbé lẹ́kọ̀ọ́ àti bẹ̀rẹ̀ lọ́sọ̀kọ̀ iṣẹ́ ìkórè ti nǹkan ti dàrú orí ẹ̀rọ ti dàrú nàìjíríà náà bọ̀ àṣọ ọmọ ìyá tó ń gbọ́ ebi bèbí mo fẹ́ fún ẹ advice kan nípa nàìjíríà lower volume uh, ibi tó ń gbọ́ yẹn tàbí kó kúrò níbẹ̀ yẹn mo fẹ́ sáré advice tó kó jẹ́ pé òun gbọ́ ṣòyìn mo fẹ́ advice ẹ̀ wà owó wà owó díẹ̀ bí a mi ò mọ nǹkan tó lè ṣe bí a kò ṣáà wá one thousand naira kó fi gbé two odd tó bá ṣáà wá owó ní tẹ̀mú bó ṣe máa rí owó yẹn ṣáà wá owó lọ ṣe international passport ẹ̀ do bíi thirty thousand náà ni but corruption níjà náà o tún lè rí ṣe bíi forty thousand ṣáà make sure pé o ṣe tó bá ti ṣe international passport ẹ̀ tán gbìyànjú kó try láti attempt láti travel go Nigeria. tó bá travel Nigeria. láti nàìjíríà yẹn tó bá ti wà ní any country tó bá ti wá wà ó dùn láti jẹ́ nàìjíríà wà á kọ́ post it online ni Nigeria will be great again Nigeria will be great cause mo ti wò dáadáa mo ti gbé yẹ̀ wò wọ́n ti sọ fún mi because Nigeria ò lè dà wọ́n mi ò fẹ́ pariwo kó má dàgbé à gbé kíni o Buhari ma. Nigeria ò lè dà kọ́ mo kọ́ fẹ́ sọ fún ẹ lórí ètò yìí Nigeria ò lè dà má fọkàn sí má bá wọn lérú ẹ tó bá ń rò wá ṣèpọn apẹnu yà yẹn ṣùgbọ́n tó bá ti change orientation ẹ tó bá ti wá passport tó bá ṣe kíni àlàyé jápa jápa so ní báyìí gbogbo àyàn Nigeria will be great again kan tí mo ní kí n sọ fún yín nìyẹn ẹ ṣe dáadáa ẹ ṣe jẹ́jẹ́ ó ní ká jẹran pẹ́ lẹ́nu ọ̀nfà fún ni ò jẹ́ níbi tá a gbé dé dúró iná làá gbèrè mọ́ lórí ètò lónìí lógbà lógbà lẹ́tọ̀ òmìnira lásọ̀rọ̀ ń pa ẹ̀ ọlọ́run padà fún wa lómìnira lọ́wọ́ ara wa nítorí a ti gbòmìnira lọ́wọ́ òyìnbó ṣùgbọ́n eh, a sì ń ṣerú lọ́wọ́ ara wa ọlọ́adẹ sọ wa di òmìnira ẹ fún gbogbo ẹni tó bá fẹ́ ṣe MC fún gbéyàwó fún birthday fún grand finale fún dinner ẹ kàn sí ABBABY lórí 081 607 32 809 081 607 32809 ní báyìí lágbèrímọ láyọ̀ lásùn ọ̀kọ̀ọ̀kan lájì eré fún gbogbo etí tó ń gbọ́ ó dàrán bẹ́ẹ̀ yẹn. àṣepé kan kò sí o àṣepamọ́ ló wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe sílẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bàbá èmi yóò ti kú mo sì lè ṣiṣẹ́ mo sì lè fọwọ́ ẹ̀wọ́.